إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يحمد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أفضل صلاتكم ونبي محمد صلى الله عليه وسلم إن شاء الله أصلا تحتوي لوري دولة القرآن الكريم لكم سورة الروح لكن من سورة الروم آية 66 أعوذ بالله من الشيطان الرجيم وإذا أخذنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يشهدون اللهم سبحانه وتعالى وإذا أذكنا الناس رحمة في أول مضاتاتهم أن المصور رحمة في أول مضاتاتهم sọ́rí fún ìdíbà inú wọn ó fún pẹ̀lú ilé tí àwọn èèyàn tí wọ́n bá rí ìṣẹ́ ọlọ́mọba inú wọn á fún wọ́n ń tó sí ìbùkún pẹ̀lú àtìmọ̀ ìgbìmọ̀ àpapọ̀ àìyíní ṣùgbọ́n tí aburú kan bá ṣẹlẹ̀ sí wọn tàbí ibi nǹkan àbànújẹ́ tó bá ṣẹlẹ̀ sí wọn nípasẹ̀ nǹkan tí wọ́n fọwọ́ ara wọn ṣe ìlà ọ̀làmọ̀gbò wọn ó jákàmùnà ní ìjákàmùnà tí ó lágbára. Tábàmù ayọ̀ èèyàn tí ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ nípa wọn àwọn náà ni àwọn ti fi ẹni tó yóò gbàgbọ́ òdodo kò fi ń já fọ́nù náà níbi orí ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà tí nǹkan bá ṣẹlẹ̀ fún wọn ní nǹkan tí ó jẹ́ nǹkan ìbànújẹ́ wọ́n ṣe sùúrù tí dáadáa bá ṣẹlẹ̀ fún wọn inú wọn á dùn pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ní tó jẹ́ kékeré tó ń bá rí kan dáadáa owó ni orí ni ọmọ ẹni ìpè ní àgbéga lẹ́nu iṣẹ́ dúkìá lórí kójọ yóò yàyọ̀ ọ̀rá pẹ̀lú ẹ̀ yóò yọ àyọ̀ ọ̀rá pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n mi ní ètò ìyá àyọ̀ ọ̀rá nínú mùsùlùmí máa ń tó tó bá rí ìtàn ó jẹ́ ìtàn tí rẹ̀ nìyí. بدل ان كان ابو محمد صلى الله عليه وسلم تسع قل للصائم كرهتان بها ان تنبا اذا نمت بالجنه اذا موافقه والفرحة عند الفطر الجنون نبقى تبان وفرحة عند لقاء ربه ìdùnnú kejì òun tó gbà tó bá padà tàbí ọlọ́run ọba ọlọ́run ọba ló gbólóhùn àbí anáwó Muhammad sallallahu alaihi wa sallam olùgbólóhùn ìdùnnú fara níbẹ̀ yìí tolóbíẹ́ pé àwọn àbá mi sọ fún wa pé alifara kú fara hàn ìdùnnú àbí sára oríṣiríṣi sára òṣùkùn ìdùnnú ìdúpẹ́ fọlọ́ wọ́n sára aṣanu wọ́bàtọ̀ ìdùnnú ìyá àwọ̀kọ̀rá sẹ́ni tó jẹ́ kékeré bá rí owó nísìnyí yóò máa náwó rẹ̀ nínú ọkùnrin àti tí ó dáa àti tí ó dáa yóò máa náwó sí ìta tí yóò fi rí ìsinmi ọlọ́run ọba ṣe ká máa mú sí ká máa ọ̀rọ̀ pípa mi rẹ̀ ká máa fowó kó mi ṣe ìná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ìyàyọ̀ ọ̀rá ni wọ́n ń pèrò eléyìí pèrò eléyìí òun ni ti ọlọ́run ọba ń sọ inú àkùrọ̀ á ti pé ọlọ́run ọba òun nífẹ̀ẹ́ àlùbáríkè àti àwọn tí wọ́n ń yáyọ̀ ọ̀há wọ́n tó ti pé ìdùnnú ti jẹ́ ìdùnnú ìdúpẹ́ bíi kéèyàn dáwọ̀ kó túnú kó dùnnú tó ń ṣẹdún kó dùnnú tó ń kọ́lé kó dùnnú tó ń bá fún ní ẹ̀gbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó ti ayọ̀ kọ̀ọ̀rá bí olóyìn. هذا irú ìdùnnú báyìí ayọ̀ báyìí mọ́tò nǹkan tí ẹ̀sìn ní pẹ̀lú ìdùnnú ẹ̀yìn lélẹ̀ ìdùnnú ẹ̀yìn lélẹ̀ ṣùgbọ́n ìdùnnú tó ṣe pé ní ó máa dunnú tí ó jẹ́ ìdùnnú ayọ̀ ọ̀pọ̀ra ayọ̀ ọ̀pọ̀ra òun tó yẹn ọlọ́run bá tó pa ọ̀tá lóòrùn ní pẹ̀lú ilé yìí ọlọ́mọba wọn sọ fún wa pé wọ́n ti gba àtàkùnmẹ́nà tàràhmàtán tí àwọn ọlọ́mọba tá a bá fún àwọn èèyàn ní rahmatan ní ìkẹ́ tá a fẹ́ wọn aláwọn èèyàn tó lọ́wọ́ bá ń sọ nígbà yìí àpapọ̀ ìdílé mi tó ṣe pé bá lo àlàáhàn tó jẹ́ mẹ́ra ìgbà tó gbà lóró pẹ̀lú ẹ̀ òun náà ni ẹ̀sìn tó ń bì tàbí àwọn olókùn ìfẹ́ sí. Fáyọ̀kọ̀ ìdíjà wọ́n yọ̀rọ̀ pọ̀rá pẹ̀lú ẹ̀ wọ́n sì lò. Wọ́n ìlú tí kò ń tẹ̀lé àtúnú tí nǹkan tó wá jẹ́ nǹkan àbàmújẹ́ wọ́n wá ṣẹlẹ̀ fún wọn ní tí ó ẹ wà rí pé wọ́n ti akọ́nù náà ń gbé ọlọ́run bá wọn fún mi wọn dáhùn. àkọ́kọ́ ń ta ọlọ́run náà òun náà ní pé ètò bá ṣẹlẹ̀ sí wa ní aburú àfọwọ́fà lóbi jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ní ìmọ̀ àfọ́bọ̀ ìmọ̀ ìmọ̀síra tí ìtàbí máa tẹ́tẹ́lẹ̀ àìrí ìṣò bàyá fún àṣẹ̀kù ọlọ́run ní ìṣòwò àkànní فبما كسبت أيديكم أتوقع ويعفو عن كثير ṣùgbọ́n ọba ń ṣàfojú sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún yín tó bá ṣe tó bá ṣe ń fọwọ́ pa nǹkan ọlọ́run bá fi ń jẹ wáyà lórí ẹ̀yìn àà kò ní pé ẹ̀ka tí ó ṣẹ́kù lórí rẹ̀ ọlọ́run bá ti sọ̀tẹ́ sọ́ra ìtàbáàdù fi ń bá rí wọn bá rí ìmá kásábà àìdè náà ọlọ́wọ́ ọba ní alifasa ìpàdé ó gbalẹ̀ kan ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà ní gbogbo òru lórí omi lórí ọ̀bẹ ìmọ̀ akásẹ̀bà àìsàn látara nǹkan àwọn ènìyàn ọkọ̀ ọgbà ní omi kan bá ọgbà lẹ́rìí àmì làálàá ọ̀rọ̀ ìyàwó ọlọ́run ní ìyà tí a ní kó máa jẹ àwọn èèyàn wọ̀nyí lè kan bá àbọ̀lẹ́dẹ̀ àmì ọlọ́run fẹ́ fún wọn tọ́wọ́ díẹ̀ nínú ìtẹ́fọwọ́ wọn pa làálẹ̀ ṣe ó rí nítorí tẹ́lẹ̀ bá padà wọn ronú wàdà tó ló jẹ́ pé àwọn àfọwọ́fà wa ìtọ́lọ́wọ́n bá ní ká ṣe sáwọn ọmọ tó bá ti pé bá ṣe ń lúwẹ̀ ní ọ̀rọ̀ ìtàtọ́lọ́wọ̀n bá ní ká mọ́ ṣe lọ́lọ́run ṣe ń fi àjẹ wá ní èyí tó yẹ kọ̀tí ṣe ti lórí rẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala a máa dìlé ìyà àwọn ẹlòmíì a máa dìlé ìyà àwọn ẹlòmíì ṣùgbọ́n lórí ayé a máa sí ọjọ́ ẹ̀ nínú ọ̀rọ̀ ìtàtọ́ àwọn ìfẹ́sì àwọn kan ní ìta bá ṣe ìta tó tẹ̀lé ìfẹ́ lẹ́wọ̀n bá àárò àwọn àfọwọ́fọ́ wa a máa ń fi ara díẹ̀ díẹ̀ lórí ayé torí káàkiri náà lè bá bá ọdún títí àdá. Tọ́lá ọba Subhanahu wa ta'ala bí tí nǹkan tí o tẹ́ wọn lọ́nà lọ́wọ́ ṣẹlẹ̀ sí wọn ló gbà kán mọ́ nǹkan tí ò tẹ́ wọn lọ́nà tó ṣẹlẹ̀ sí wọn yìí nǹkan tó tún fa rẹ̀ òun náà ni àfọwọ́fà olóṣù àfọwọ́fà a mọ̀ pé ó ń di eléyìí náà wípé ní tó bá jẹ́ aburú àtúntí ìfọ́dọ̀ ọlọ́wọ́ bá fi máa ń kó ọ̀tá náà dáná tó jẹ́ pé láwọn ọ̀rọ̀ tí àwọn ọmọ Muhammad sallallahu alaihi wa sallam tó sọ òní tó wà ṣẹ́rù lè ta ìbẹ̀ yìí aburú gbogbo tí ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe dáadáa ní gbogbo ẹ̀ olóògbé aṣọ́rù mahad níta eléyìí aburú ni pátápátá so kò ní síbẹ̀ ó lè jẹ́ pé kí ni ní ni o ó lè jẹ́ ṣọ́ọ̀bù lèvà kó jẹ́ aburú ṣùgbọ́n yóò jẹ́ kẹ́yìn lèvà yìí yóò jẹ́ dáadáa fún kẹ́mi àwọn àdánwò tá ó dé ká máa fẹ́ ìpara gbọ́dọ̀ ọlọ́mọba ó dé ká máa ṣe ọlọ́mọba tó ká owó ẹ̀ka ara wọn àdánwò tá ó máa ń gbé kápọ̀ ọba ó máa ń gbé kápẹ́ sí ọba ó tún mọ̀ sí kí àwọn àdánwò yìí ní ó títí wọn ọba máa ń náà gbé àwọn àdánwò yìí kalẹ̀ nítorí àǹfààní tí wọ́n ní wọ́n á máa tawá sí sọmọ iná àbí bí òkúta gbóná tàbí tí ó yàn aburú lélẹ̀ ṣùgbọ́n ní méjì tó lé bí nǹkan tó ń ṣe lẹ́sẹ̀ tó ṣe kí tọ́mọ́ apply sàn rẹ̀ yóò ní sọ àní kọta aburú nǹkan rẹ̀ ẹ àní tó láburú mọ́ ó fi láǹfààní títí ẹ̀ tọ́mọ́ gbóná lábẹ́rẹ́ abẹ́rẹ́ màlẹ́rì alákòókò àbí abẹ́rẹ́ tọ́nà fún yìí ìnira nìkan ẹ̀ aburú nìkan ẹ̀ tá a bá wù ṣùgbọ́n lẹ́yìn sọ́sọ́rọ̀ máàdọ̀ òun ṣe aburú pátápátá torí kó náà ní àǹfààní ìgbé tó ló jẹ́ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ààrùn sí aburú ti sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n lára àwọn nǹkan tó dá àmọ́ ara burú bí àwọn nǹkan wọ̀nyẹn àwọn nǹkan ẹ̀rẹ́ rẹ̀ ni wọ́n ní àǹfààní tuntun wọn wọ́n ní àǹfààní tuntun káwọn èèyàn ń bẹnẹfíìtì náà níbi àwọn nǹkan rẹ̀. ọlọ́mọba subhanahu wa ta'ala wọ́n ń tuntun kó ń fẹ́ yí àti tí aburú kan bá kàn wọ́n ìgbà tí wọ́n nífẹ̀ẹ́ tí tó bá sọ̀rọ̀ sí wọn ìmọ̀ àtẹ́mẹ́ta ìlú látara ìfẹ́ tí ọwọ́ wọn ṣe níṣẹ́ ìlànà ọ̀pọ̀ náà tó mú jà kan mọ̀lẹ́bí orí ọlọ́mọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ ká ṣe àtúnṣe lẹ́yìn ká gbà wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀dọ́ rẹ̀ náà ní conditions méjèèjì tó ti máa wá torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní wa nabluukum bi sharri wal khayri mọ́tà á tẹ̀ ń wò kù pẹ̀lú tẹ́ẹ̀tẹ́ àtọ̀ ń wò pẹ̀lú tẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí kíkìnàtà ẹ̀yìn náà tó yọ ọ́ ọ̀dọ̀ wa ni mẹ́fà a máa tẹ́ ń wò pẹ̀lú tẹ́ẹ̀tẹ́ àti tẹ́ẹ̀tẹ́ tó mùsùlùmí tó ń bá nǹkan tó fẹ́ tó wù ú tó rí nínú ìfẹ́kọlọ nínú ìwọ́dún yóò dẹ̀ ti fẹ́kọlọ tó bá nǹkan tó pa ní bẹ́ẹ̀ kò ní jákè nínú bí orí ọlọ́mọba kan ní ọ̀tá náà yóò gbà pé àmúwọ́ ọlọ́mọba náà lè lé yóò ti ṣe kí ni yóò ṣe sùúrù yóò lè jẹ dáadáa fún gẹ́gẹ́ bá ti sọ fún wa níbi ìdánilẹ́kọ̀ọ́ kàná. so mùsùlùmí ẹ̀kọ́ tó kọ́ òun náà ní wípé àti tó ń fẹ́ àti tó ń fẹ́ tó bá ṣẹlẹ̀ tó àmúwọ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni nǹkan ẹ̀ àti tó ń fẹ́ àti tí òun kò fẹ́ tó bá ṣẹlẹ̀ sí òun àmúwọ ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni eléyìí òun ni nǹkan tí ẹni tó jẹ́ mùsùlùmí lórí lórí ẹ̀ wọ́n ní tó jẹ́ kékeré ni wọ́n á jákàmì níbi orí ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó jẹ́ pé pé tọ́lọ̀ pàṣẹ ìsìn náà kò ní máa lò náà yóò tún máa yọ̀rọ̀ fara pẹ̀lú ẹni yóò tún máa ṣì lò náà yóò máa lò ń lò kú lóyún ṣùgbọ́n ẹni tó jẹ́ mùsùlùmí orí ọlọ́mọ bá ó mọ̀ pé àdánwò ni yóò lo ìyẹn bó ṣe kó lò ó òní ṣì lò òní yàyọ̀ fara pẹ̀lú ẹni inú rẹ̀ ó kún pẹ̀lú rẹ̀ tọ́lọ̀ bá ṣe fún ṣùgbọ́n inú rẹ̀ ò ní dùn ní ìpè àyọ̀pọ̀ra. bẹ́ẹ̀ tí èyí ò fẹ́ bá ṣẹlẹ̀ sí yóò gbà pé eléyìí náà ọlọ́run bá fi dáhùn bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ àpọ̀ọ́pà gẹ́gẹ́ bí ti ọlọ́run bá fi dáhùn bí wọ́n sàárà في اتباع الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليريكم بعض الذي عملوا لعلهم يرجعون àwọn ìyá mẹ́rin lórí rẹ̀ ìbàjẹ́ ìparọ́ ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn oríṣiríṣi kálámù àfọwọ́fà òkú ṣùgbọ́n náà bá tó fún yẹn ó fẹ́ ti fún wọn tọ́wọ́ ìrìṣẹ́ wọn díẹ̀ ní ìrìṣẹ́ wọn nítorí náà lè bá padà ní ọ̀dọ̀ ọlọ́run wa tó hàn ní tó mùsùlùmí àwọn akẹ́kọ̀ọ́ táwọn ò bá tẹ̀lé fún un yóò mọ̀ pé ẹkọ́ ń ṣe rí padà sọ́dọ̀ ọlọ́pàá yóò ṣe ẹ̀ka rẹ̀ yóò láwọn kankan tó ń ṣe tó ń ṣe ẹ̀ka tó sọ́nà ọmọ tó máa ń lọ sàkálà ìyàrá ẹgbẹ́ ìdí ẹkọ́ ń tún ṣe ní ìgbésí ayé òfin ọlọ́run bá wọ́n lòún tó ti sílẹ̀ fún òun yóò ronú lọ́bẹ̀ tó bá wá òun tí ò rí àwọn òfin ọlọ́run bá tó máa ń lọ sàkálà ó fi ilé ìjọun láti ìgbékòjú déédéé ọlọ́mọba tẹ̀síwájú ọlọ́mọba ní ọ̀wà láti àwọ̀ annàlá ẹ̀kọ́ orísọ̀ ìlànà ọ̀wà láti kí ni àmà ní ike ọlọ́mọba ní máa ṣe ìgbàyà lókèké fún ẹni tí ó bá ń bẹ ní èròǹgbà láti ṣe ìgbàyà lókèké fún wàyà sọdẹ òun dẹ̀ ní máa ń ṣe àríkìkì kó fún mọ́ni tó mọ̀ àmọ́ bẹ́ẹ̀ ìdàgbìlà ìkàlà àyà ìdìkà ó ní ìlú nítorí ìtàṣọ ọ̀rọ̀ ọba àmì ń bẹ́ ń bẹ́ àmì tó pọ̀ fún àwọn ọ̀ṣọ́ pé wọ́n ti olùgbàgbọ́ tó olùgbàgbọ́ ó mọ̀ pé ọlọ́mọba òun náà ní àbọ̀nsá òun ni ọba aláàbò ọlọ́ba tó ti pé ìyẹ́pùtù ìyẹ́pùtù rí kọ́ ìmọ̀lẹ̀ ṣá ọba tó máa tẹ àríjìkì fún ẹni tó bá wọn ní èròǹgbà rẹ̀ láti tẹ àríjìkì fún èèyàn kan ò lè jẹ ọlọ́run ọba nípa ìdí rẹ̀ ọlọ́run ọba ọgbọ̀rọ̀ tẹ àríjìkì fún mi ọlọ́run ọba ní máa tẹ àríjìkì fún ẹni tó bá bẹ ní èròǹgbà rẹ̀ láti tẹ ẹ̀sìn ọ̀yẹ́ kọ́bírù òun lè ní máa ń ṣe àríjìkì lóògùn díẹ̀ díẹ̀ pọ́nrú nígbà tí إن في ذلك لآيات لقوم يؤمنون إليه تاسوي ولو بان آمين دولة فهو تجوز مقبول sílé àtúntò yìí pé ẹni àtọ́lọ̀ ń bá ṣe fún wọn láàá nípa bó ti tọ́ àti bó ti lé wọn nínú owó yẹn ń lọkùn náà wọn nínú alùpùpù yẹn ń lọkùn wọn ń lọ lọ́nà ẹ̀kọ́ àwọn tí wọ́n dó olùgbàgbọ́ òdodo wọ́n máa kọ ìwà ìgbé tọ́lọ́wọ́ bá ṣe fáwọn ìlú kò ń ṣe nínú ẹṣẹ́ àwọn ohun wọ́n ṣe pé pé àwọn gbọ́n wọ́n ṣe pé pé àwọn nílò aká ìgbé àwọn yòókù lọ ọlọ́run bá kàn náà fún àwọn láti lè fi ṣe àbẹ̀wò fún àwọn láti lè fi tẹ́tẹ́ àwọn wò bí àwọn aṣọ dáadáa pẹ̀lú ẹ̀ àbáwọn oníṣe dáadáa pẹ̀lú ẹ̀ ẹni tó jẹ́ mọ́ wọ́n ní tó wù ú ṣe mọ̀ ní tó jẹ́ kéde olégbọ́ ilé òun jáde owó tí ẹ̀ ń san lọ́nà pàdé ó ń san lọ sí ibi nǹkan tó ṣe orí pé yóò fi ṣokùnfò orí gbogbo wájú ọmọ ọba ó ń ṣe fàájì lọ ó ń kúkú lọ sí ó ń kó tóbi lọ sí lọ́nà àrà òun ò ní òun ṣe ṣùgbọ́n mi ní ayé ó mọ̀ fẹ́lẹ̀ yìí àwọn àmì ìgbẹ́ńgbẹ́ púpọ̀ fún ìṣẹ́ fún ronú parẹ̀ tó ń lẹ́yìn ọ̀pọ̀lá pẹ̀lú orí ọlọ́pàá tó máa ń wà tààlà tó ń tó So, Allah subhanahu wa ta'ala to do with الشيخ عبد الرحمن بن ناصر الصحابي رحمه الله تعالى بدأ بأسهم هو nínú ẹ̀kúrì wọn lẹ́yìn ìgbà tí wọ́n mú ayọ̀ tó dé jù wá wọ́n ní yóò gbèrò sàhálà àtẹ̀bí àti àtẹ̀bí ọlọ́run ọba ọba àlejò ọlá ń sọ fún wa ní tó jẹ́ condition ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn méjì ọ̀wọ́n èyí tó pọ̀ jù náà àwọn èèyàn àti ìfọ̀rọ̀kọ́jà wọn ti ṣìhánì ṣìhánì yóò bàbá rẹ̀ ṣì nígbà tó máa ń bẹ ní àsìkò ìbẹ̀ àti àsìkò ìnira. أنهم إذا أذاقهم الله منه رحمته tí ọlọ́mọ bá tó bá ṣe kẹta fún wọn ní ti hapun wà bí na ọlọ́mọ bá làásìá wà bí ó ní fún wọn ní ọ̀rọ̀ yìí wọn náà pẹ̀lú okùn wọn nírànlọ́wọ́ ọ̀nà àkùdá àti tí ó jẹ olóore fáńtì tó ti dáa nígbà wọn ó yàgò ọ̀rá pẹ̀lú ilé fara àbákọ̀ yìí fara àbákọ̀ yìí ilé ìwọ̀n ti fi ní ayọ̀ ọ̀rá akọ̀fún agbáta fún sọ́làyé lẹ́ẹ̀kan ní àlùfárá tó fara hàn ìdùnnú ọ̀nà méjì ló tún sí fara ṣùkúrí ìdùnnú ìdúpẹ́ òun náà lè fara ló àlùmáàmù olùdùnnú tí ọlọ́pàá bá fẹ́ olùdùnnú tó ṣe wípé ó jẹ́ ìdùnnú ẹ̀yìn ọlọ́wọ́ bá ṣe orí fún wọn àti pẹ́pọ́ lọ́wọ́ bá tún hàn ní wọ́n hàn. bóyá akọ́rin ẹ̀ ló jẹ́ láì ṣàṣeyìí níbẹ̀ láì ṣe àwọn nǹkan tọ́lọ́mọgbò fẹ́lẹ̀ eléyìí fún àti onígbò fara tuntun ní ìdùnnú ìdúpẹ́ yìí ṣùgbọ́n ìṣe àfáwà sọ nígbà yìí fara tó bá tọrọ fara tó bá tọrọ èyí tí a ń pè ní kíni ọ̀pọ̀ra nítorí ẹni tí ọlọ́run bá gbé fún ọmọ fún ó ra sí àbí ká tọ́ ọmọ sí kalẹ̀ yìí ó fi àwọn obìnrin oníkan máa jó ó fi olórin oníkó máa kọ bẹ́ẹ̀ àwọn ọkùnrin àti obìnrin ti àyàkáyà ń jẹ òun náà lọ́nà tó lóyún òun ló sọ pé kí ni òun di omi ọlọ́mọgbò nífẹ̀ẹ́ orí ìṣẹ̀lẹ̀ ọlọ́mọgbò nífẹ̀ẹ́ orí ìṣẹ̀lẹ̀ ìgbà tí ó ṣe tó tó di àyẹ̀ sọ́ra ìṣe ìsọdọ́nà ọmọ òṣìṣẹ́ sí níbi ìdùnnú rẹ̀ ọlọ́mọba ti pa àwọn ọmọ ara ó ní ìṣẹ̀lú ìgbà yìí. dáfọ̀rọ̀ ká ṣùkúrì lọ́pàá jẹ́kì ilé ìgbàlódé ó ní kò ṣe ìdùnnú وتبرك بنعمة الله بقنا وما استطاع pẹ̀lú ìyára tí ọlọ́pàá bá ṣe kù. Wọ́n ìtòkí ní ìtẹ̀lé àtìgbà tí nǹkan tí ò dá bá ṣẹlẹ̀ fún wọn. Àyè àmúkọ̀ sí òkè condition tó ṣe tó kọ́ ó bá wọn ní jẹ́rọ ṣẹlẹ̀ fún wọn. Wàhálà ìtọ́jú máa fọ́ọ̀dà náà àìyé pẹ̀lú tí àwọn ọ̀dọ́ kọ́ra wọn ti ṣe ilé ìmọ̀ràn látara àwọn ṣẹ́ẹ̀sì torí pé gbogbo àwọn ṣẹ́ẹ̀sì tá ń ṣe ọlọ́run ká mẹ́ta ìsìnà àwọn èèyàn ṣe oníkámọ́ sàtẹ́tẹ́ àwọn èèyàn sàtẹ́tẹ́ oníkámọ́ gbowó èdè àwọn èèyàn gbowó èdè gbogbo àwọn kan èrò ní nípa kọ́ṣọ́ ó yóò ṣe fún àwọn èèyàn ní àdánwò òlọ́wọ́ sọ pé muhammad afghan ti bá bima kasabat aydina gbogbo àwọn ìbàjẹ́ àǹfààrà wa ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹkọ́nọ́mì ti dàwó ní nǹkan òdìlọ́gbóṣe ẹ̀kọ́ lọ ní àfọwọ́pọ̀ ọlọ́wọ́ bó òǹkà pọ́nìṣì wa tó bí ó ṣe yẹ kó pọ́nìṣì wa ni nítorí kájọba àtúbá kájọba ìrònú pé wà dá ètò tọ́lọ́ bá fẹ́ wa bó ṣe yẹ kó pọ́nìṣì wa ni màtára kan zari àlùdáàbà kò ní sí èèyàn kan kò ní sí ẹranko kan lórí ilẹ̀ torí pé a ti kọjá àlà a ti palẹ̀ jẹ́fẹ́ àwọn èèyàn ti jáde náà ti púpọ̀ ṣùgbọ́n wọn bá yóò kàn máa ìyà díẹ̀ díẹ̀ di àwọn èèyàn tó ti káwọn èèyàn lè bá àrùn tó wà dáa ẹni tí ó ti bá kó ti bá àtúbá suffer from your only confusion أصوبه ثم عندما شلح وذلك ما قدمت أيديهم قمتم ثم عندما إذنان أطوافع من المعاصي لا ترى مشاكل كثير إنهم يقنطون ييأسون من زوال ذلك الفقر والمرض والحزن مدة من ṣé àwọn lè kọ́ bàbá yìí ààrẹ tó ṣe àwọn báyìí sáwọn lè kọ́ bá òṣì tó gbà àwọn báyìí sì jẹun lè kọ́ bá wọ́n ti ẹ̀sán mọ́ wà á lọ jáde mímu wà á dànù màá rí bá tó tó kẹsàn ó mú wọn jáde mọ́ bí ó bá tún ṣe àìmọ̀ kan àti àìmọ̀ nípa ọlọ́run ọba tó máa ń wọ ẹni tó bá nínú nǹkan ọlọ́run ọba tó máa ń wọ yóò mọ̀ kó yẹ kó ń sẹ́rí padà sọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala nígbà tó ń bá bára àwọn èrò condition báyìí kò sí téèyàn lè ṣe lẹ́yìn tó bá ti lè túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò rí ọlọ́run ọba lẹ́nu tó bá ti túbọ̀ rẹ̀ tí ó bá ti lè túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò rí ọlọ́run ọba lẹ́nu tí ó gbà túbọ̀ rẹ̀ wọ́n torí pé wọ́n ní mọ̀ ń pa ọlọ́pàá wọn ní mọ̀ ń pa ìsìn wọ́n jà kán mọ̀nà gẹ́gẹ́ bí ta fún wa lẹ́ẹ̀kan ní ilé mi ṣe sí kékeré kékeré ní máa jà kán mọ̀nà ipa wípé condition tó ń bẹ lórí ẹ̀ lé ní aburú ní nǹkan tí ó tó máa ń mú ẹ̀rọ ìkókò ìdílé padà mọ́ bóyá ó rẹ̀ bóyá ó tó ṣe kékeré ó jà kán mọ̀nà jẹ́bọ́jẹ́ pé gbà tí owó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ìná tó kò ní sánmọ́ òun ni máa ná ìbàjẹ́ ni ó mọ̀ ṣe pẹ̀lú ẹ bẹ́ẹ̀ náà ni tó bá bá rẹ̀ ní kọ̀ǹtíṣọ́n tó ṣe ti nílì tí ó dùn mọ́ ilé iná yóò jẹ́ nǹkan tí ó fà mú jẹ́ débi wípé yóò já kànìyàn pé ọlọ́wọ́n bò lè gbé kọ̀ǹtíṣọ́n ẹ̀ kúrò fún un kan àfáà ní wàhálà jáde nínú ẹ̀ وعدا في بحر النهر أي مكان ليك مدعو فأنت سواتي وأن أولم يروا أن الله يسجد الرزق لمن يشاء ويقدر فالخلود بعد ما علم أن الخير والشر من الله والرزق فعتبوا وليقه من تقديري ضاعوا ليس لهم محل ìjákàn níbi orí ọlọ́pàá lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ̀ wípé dáadáa àtàbùrú àtọ̀dọ̀ ọlọ́pàá yìí ọ̀rìnkà àríkùkù bákàtà ìpolówó báyìí wáyé kúndé àti kó báyìí tẹ́tàrí tuntun bí ẹni ní ìjọba bíi kádàrọ̀ ọlọ́pàá yìí lẹ́yìn ìgbà tí èèyàn bá ti mọ eléyìí kí wọ́n tún máa lọ jákàn náírà lọ́rùn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ayé màálù ìtẹ̀kúrà rẹ̀ tí ò ráyè fọlá tó ń lo ayé ọ̀la tí pàtàkì náà wọ́n tẹ̀síwájú wọ́n lò ní làákà yìí má mọ̀ lọ́wọ́ lè kò jẹ́ lọ́bẹ̀ àgbà àwọn òkú fàlùkà bá níbi àgbàbọ̀rọ̀ká nínú tàbí ìhà máa wọ ẹni tí ó ń ṣe àwọn òkùnkùn àwọn yìí ní ti ti máa fi ṣe báyìí ti máa ṣe báyìí máa ní ti mílíọ̀nù àwọn alọ́gbẹ́ni ilé tó tó bá ti ṣe bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ wà ní ti mílíọ̀nù ó gbẹ́ni ilé sábà bí ẹni tó yẹ kó gbẹ́ni ilé òun ní ọba tó ṣe sábà bí ẹni ó ṣe gbogbo ẹni tó ta owó sí bísínẹ́sì bí wọ́n ṣe ń ṣe yẹn náà ni yóò méjì ẹ̀ àmọ́ ẹni tó ta owó sí bísínẹ́sì tó wọ́n bá àìsí ìrọ̀wọ́ ni tó ń bá owó tó ń bá dà sí bísínẹ́sì iye báyìí ni èrè tó máa rí àmọ́ ẹni tó da owó bẹ̀rẹ̀ sí bísínẹ́sì tí ó dẹ̀ rí ó ọtún ọ̀sí pé ọ̀rọ̀ kọjá sábàbí ẹni tó ń fọ́mọ látòjúwe dókítà fọmọ tó bá ti gbòògùn báyìí gbòògùn báyìí yóò tún lọ àkókòrò gbẹ́ni ilé sábàbí rẹ̀ àmọ́yẹni tó ti gbowó kù bẹ́ẹ̀ tí ò lórí àmọ́yẹni tó ti gbowó kù bẹ́ẹ̀ tí ò bímọ. lọ́dún jẹ́ pé ẹ̀sìn iṣẹ́ sí ìlànà ẹ̀wà òun a máa ń lo sábàbí ṣùgbọ́n àti ìjọ ìlú a máa ń lo sábàbí wọ́n tó fẹ́ fún ọ láyé òun fẹ́yàwó òun ṣe ìtọ́kùnrin máa ń ṣe pẹ̀lú ìyàwó wọ́n tó fẹ́ lówó láyé òun ṣiṣẹ́ ẹni tó fẹ́ pàṣẹ ìgbà yóò kàwé sábàbí dáa fún mi ṣùgbọ́n kò ń ṣe gbogbo ẹni tó fẹ́ ìyàwó lórí ìmọ̀ kò ṣe gbogbo ẹni tó ṣiṣẹ́ òun ló méje owó kò ń ṣe gbogbo ẹni tó kàwé ló pa ìnira máa ti mọ̀ pé kí ni àlùmọ́sáàtì kò wà lọ ọlọ́run ọba gangan ló tún ní ewu ogun kọ òwe ní kéèyàn ló ń bára lọ́lọ́run kò ní í sábà ìyẹn ló ń wọ́n máa ń sọ̀rọ̀ ọmọ lọ́dọ̀ ọlọ́kọ̀ọ́lá ìwọ́n ló ń wọ̀ fẹ́ yà ìyẹn ló ń wọ́n owó olóhùn òfẹ́ ṣiṣẹ́ àti kejì ẹni yìí ó kọ́ bẹ́ẹ̀ lẹni tó sọ pé òun bára ní sábà tó tí sábà yìí bá ti ṣe ó ṣe tó kò bára lọ́lọ́mọba ènìyàn ń wá orogún pẹ̀lú ọlọ́mọba yìí eré ìlú tí a fa sọ fún wa nípa pé situation ẹ̀ bá kò tún ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá lásìkò kan ìkan wá lọ́lẹ̀ fún ní òtútù tó kúrò rẹ̀ fún ní tẹ̀sán ìdíjà fún un náà nǹkan sì lè dá fún ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala tó ṣe tó ń kálù àtìbáàbù wà mú sábà bá ti hà òun ọba tó dá sábà bí àti gbogbo àwọn nǹkan tó sábà bí ọlọ́wọ́ إن في ذلك لآيات لقوم يؤمنون فهم الذين يعتبرون بطل الله لمن يشاء وقبضه wọ́n ní àwọn ọmọdé tọ́nà ọba sọ nígbà wípé títí ọ̀nà ọba sọ yìí tọ́nà ọba sọ wípé àmì ń bẹ́ẹ̀ fún àwọn onígbàgbọ́ àpá náà onígbàgbọ́ tọ́nà ọba sọ ní àwọn ọmọdé tó pé àkọlù ìlú náà bá sọ bá sọ ma wọ́n máa wòye bí ìgbàláyè àríṣìṣì ọlọ́mọba bọ́lá bá ṣe máa ń gbà láyé ẹ́ àríṣìṣì ìmọ̀lẹ́ àtúnṣe ṣẹjọ́ lọ́kọ́dọ̀ bọ́lá ọmọba tí wọ́n fún àríṣìṣì máwọn èèyàn gbà fún tí ó ń bá lọ́wọ́ ẹ̀rọ ní wọ̀nyà àríṣìṣì nàìjíríà ìgbà ẹ̀dùnà ọ̀làhùn wà àmàtà àwọn obìnrin bọ́lá ọmọba ń sọ wọn làwọn tó ṣe pé wọ́n mọ wisdom ọgbọ́n àtòjé tó ń bẹ níbi tí ọlọ́mọba ṣe nìyẹn ورحمته كيره بكنا وجوده بكنا أتي وري الله وجبت القلوب بالسؤال àti pé ọlọ́wọ́ bá fi ìyẹn gbé àwọn ọkùn láti wá ní ìlọ́wọ́ ìlọ́wọ́ ìjọba ìjọba ìmọ̀tọ́ ìdòwò ní gbogbo ọ̀nà tá a fún wa rí tuntun ṣùgbọ́n ọba sùhánù wa ta aláwa fúnlẹ̀ mẹ́yìn gbà mí ọlọ́run fẹ́ kéèyàn kéto òwò torí pé òun náà ni ẹni tí máa jẹ́ pé ẹ̀rọ tó ń bẹ nínú ìnira àmọ́ yóò jí gbogbo ọ̀rọ̀ ìdá àgbà àwọn wọn lọ́ba tí máa kéto tí máa jẹ́ pé ẹni tí ó máa ń bẹ nínú ìnira nígbà tó wá kéto ọlọ́run bá tẹ́ká kéto yóò wá kó ọba fún wa ń gbà mí yóò ní àmọ́ ní ìdí kan gbà láti láti lè fọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ kò ṣe ká jákè tìǹà à á fọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí mọ̀ pé tí nǹkan bá bá ti ṣẹlẹ̀ yìí ètò ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fẹ́ ká ṣe òun náà ní ká ṣẹ́rí padà sọ́dọ̀ mùsùlùmí mọ̀ pé tí ọlọ́run wá gbá yàrá ìfún wa tí gbogbo ẹ̀ ń dùn bẹ́ẹ̀ ná orí ó yá ná orí ọmọ ọ̀pọ̀lọpọ̀ bá ti rẹ̀ ṣèdánwò fún náà ó fi ṣàdánwò fún òun tí wọ́n ná orí ẹni náà àbúwà ní owó yẹn ní ọ̀sẹ̀ tó bá tọ́ lọ́wọ́ bá àwọn tó máa tó ilé ilé alẹ́ ti tó bá jẹ́ mú mi ẹni tí ò jẹ́ mú mi yóò lè gbọ́ yé ẹni tí ò jẹ́ mú mi kò lè gbọ́ yé lẹ́yìn ọlọ́wọ́ bá ti síwájú ọlọ́wọ́ bá ní fa áàtì dálkúrú bá àkàwọn ọmọ والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله واولئك هم المفلحون ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá kì í wípé ọlọ́run bá ní máa ṣe fún mi lọ́pọ̀ yàtọ̀ òun ni máa fúnlẹ̀ máa yà ń gbà mí ìgbà tọ́lọ̀ bá bá fún mi ní tó pọ̀ tó kọjá tẹ́ ẹ ní fa áàtì zalfóró bá fà fáwọn ẹni tó jẹ́ mọ̀lẹ́bí ní tó tún máa ní ẹ̀fún ẹlẹ́kọ̀ọ́. alọ́wọ́n ọba sọ pé ẹni ọ̀sẹ̀ dáríkà làkàyà tó ń kọ́ ní ìlú àmì tó pọ̀ ó ń bẹ́ ń bí sáǹsì ibi táwọn ọlọ́run bá ń ṣe fáwọn akéṣe kékeré tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òbí. pépà tó wọ́n bá ti wà lọ́wọ́ rẹ̀ tó rówó kójọ mọ̀ pé owó àwọn ẹlòmí ti bẹ lọ́wọ́ rẹ̀ torí pé tó ń bẹ lọ́wọ́ ẹni ó ti kọjá ní ìwọ nìkan kò ń ṣòwò ìyẹn nìkan mọ́ owó ẹlòmí ti ń bẹ pẹ̀lú ẹ owó mọ̀lẹ́bí ẹ̀ ń bẹ pẹ̀lú ẹ àwọn tó sún ẹ pẹ́kípẹ́kí pàtàkì lọ àwọn ọmọ rẹ àti ìyàwó rẹ ó gbọ́dọ̀ ṣe dáadáa ẹni tó lówó lọ́wọ́ tó ṣe pé tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó ti jẹ́ nǹkan tó ṣẹ́kù ó ti ju tó ń di kó jẹ lọ definitely ni ó gbọ́dọ̀ ẹ̀kẹ́ǹde lórí bọ́dá ìyàwó àtọmọ o gbọ́dọ̀ ẹ̀kẹ́ǹde lórí bí ọ̀dọ̀ ìyàwó àti àtọmọ rẹ̀ olùjọpẹ̀ ní kéèyàn máa ṣú dáadáa sí lọ òun náà ni wọ́n máa di ìyàwó lẹ́yìn àwọn òbí wa وما يوم فنبوى محمد صلى الله عليه وسلم يخذقنا قل انقطع المرء اثما ان يطيع من يخدش كفى المرء اثما ان يتوجع من يقول اطفقوا الجيش من الله كنا جبتين امرواتي يا ولد مغارب àwọn tó ṣe kó wọlé wà rẹ̀ pọ́ńtìkù fún jíjọ nínú wọn ó bẹ̀ ní lọ́wọ́ ó wá ńlá làtó wọn ojú kan náà rárẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ńlá ìyẹn ó tó lẹ́ṣẹ̀ ńlá kápá bí mari isman ẹni ìtẹ̀lé àmàlùkù tó abẹ́ pẹ̀lú ìyàwó àtọ́nà wa táwọn òbí wa bá ní táwọn bá ní àá ṣe fún àwọn òbí wa náà lẹ́yìn àwọn mọ̀lẹ́bí wa bí àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá àbáwọn ọmọ ìyá wa ọmọ bàbá wa àáṣekú gba àwọn yìí náà tó bá ṣẹ́kù torí wípé ní tó ṣẹ́kù yẹn ọlọ́run bá tún pa àwọn ọ̀tá na fáwọn náà jẹ ọlọ́run kàn fún wọn ni wọ́n á ti àwọn tí wọ́n fún ní ẹgbẹ́ jẹ́ mọ̀lẹ́bí fún wọn lẹ́tọ̀ọ́ wọn tó bá ti kó tó ní wọ́n ń bẹ ní ipò ẹni tí ó yé tó ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni ní wọn máa sáǹdì kí ni ṣùgbọ́n àwọn àwọn òdodo ó mọ̀ pé àmì ń bẹ́ẹ̀ ní ilé nípa wọn tó bá ní tó pọ̀ kó tó di pé wọ́n ń ná lásìkò tí wọ́n ń ná sẹ́kàn kwanta rẹ̀ sí tí wọ́n ń ná nínú ọkùnrin wọ́n á rántí àwọn mọ̀lẹ́bí wọn lágbájá ó wà ní méjì lágbájá ó wà ní méjì yóò ṣe fún wọn olùkọ́ ọlọ́wọ́n bá ó di bí pé kí ní nǹkan tó ké ìwọ ni ó máa ṣe fún wọn wọ́n á ti bá lọ́kọ́ bá apá wọn. wọ́n ní kí ni bákan náà àti tálíkà tálíkà nìkan tálíkà tí òun jìnà sí wa kó ṣe mọ̀lẹ́bí wa ṣùgbọ́n wà ní nta ní ṣẹ́kù nta ní ó ṣẹ́kù tálíkà tó ń ṣe mọ̀lẹ́bí wa òun náà lẹ́kọ̀ọ́ ní tó ń mẹ́lọ́wọ́ wa òun lọ́wọ́ bá ti ṣe bàbá yíyọ lọ́rọ̀ ẹ̀yẹ̀ ní ẹni tó bá ní tó ṣẹ́kù bí a gbàgbà owó ni wọ́n ti lọ lórí ẹ̀ owó tó nà tó ti di ọdún kan ti lọ lórí ẹ̀ tó yẹn lẹ̀ tó ní sọ́ọ̀bù ó gbọ́dọ̀ yẹn bàtà rẹ̀ ẹ wo mo fẹ́ rẹ́ kọ́lé kan mo fẹ́ ṣe kinní kan òkúta ojú àkókalẹ̀ ojú àkókọ́lé ọdún kan lọ lórí ẹni ó lọ tó ní sọ́ọ̀bù ó gbọ́dọ̀ yẹn bàtà rẹ̀ ó gbọ́dọ̀ yọ gbàgbẹ́ fún àwọn àti ọlọ́run ọba nípa yọ fún lára àwọn tọ́lọ́run ọba nípa yọ fún ọ̀tọ́ ń bẹ ní four front àwọn náà àti kọ̀ọ̀rọ̀ ọ̀tọ̀ àti ìlú ẹni tó yẹ kí tó ń rí kò tó jẹ kò tó jẹ tó ń rí kò tó jẹ abẹni tó ṣe ń pé owó ojú ẹsẹ̀ ìlú nǹkan lè fún jẹ kò fẹ́ rí ọ̀kọ́rà mọ̀tàkì nítorí wù ní kò tó òun rí kọjá àdájì ṣùgbọ́n kò rí tó tó ìtàn sọ ipò ń ṣe ọ̀rọ̀ luxury land sọ̀rọ̀ ní tó jẹ́ pé títí ẹlòmíì iye tó ẹ̀lì lóṣù kò gbọ́ pé títí lè yẹ iye tó ń rí lóṣù kò gbọ́ bùkátà rẹ̀ àtọ́ lọ́gbìnì sọ bùkátà pé à ń jẹun àmú abọ́nà abọ́yàwó nítorí lóṣù ọkọ̀ kòkòkò gbé kẹrẹ ìwé èèyàn bẹ́ẹ̀ á ní mìsíkìn ni ẹlòmíì kí oṣù kẹ wọ́ọ̀sì jù yẹn lọ kò fẹ́ rí i خفيف إمام النداء قال الله سبحانه وتعالى نور محمد صلى الله عليه وسلم هو نفس وآتي القرب حقه والمسكين وابن السبيل مكن ابن السبيل أن يعني يكون شيء يعني قل له لو شما آه، إلى تا بيورسوني شما تبقى لا تيورني قل لي pọ́ìntì tí òfin yẹn ní ẹ̀sùn nínú owó zaka dáríkà fẹ́rù eléyìí tó lórí lẹ́gbẹ̀ẹ́ bí na yóò ìlú ni wọ́n lọ fáwọn tí wọ́n wó ojú ní ọlọ́pàá fún àwọn tuntun tí wọ́n wá ojú ní ọlọ́pàá wọ́n ò lá ìfàkókò ìmọ̀filé fọ́ọ̀rù àwọn tí àwọn tí ó jẹ́ ìrìn lẹni tó lówó lọ́wọ́ tó ti tó ń gbà tó ń bẹ nínú ìgbádùn inú ìdẹ̀kùn tí nǹkan rọrùn fún tó ní excess ó ṣe fún àwọn mọ̀lẹ́bí tí wọ́n ní. pàtàkì jùlọ àwọn ọmọ àti ìyàwó ó tọ́jú wọn bákan náà àwọn tí wọ́n jẹ́ tálíkà tí wọ́n ní ó ṣe fún wọn. torí excess ń bẹ lọ́wọ́ rẹ̀ bí excess bá ṣe ń pọ̀ lọ́wọ́ wa sí làwọn tó ṣe wípé ó yẹ ká ṣe fún òtún ọkọ̀ sí olùyẹ pé kéèyàn lówó gbà mí àdánwò ńlá ni kéèyàn lówó gbà mí gbogbo ẹ̀ ṣe pọ̀ sí ni bùkátà rẹ̀ ó ṣe pọ̀ sí làwọn tó dọ́rùn ìrìn lé ẹ lórí láti máa ṣe fún pọ̀ sí ṣùgbọ́n ìfẹ́lẹ̀ ní òfin náwó yẹn ni yóò kàn mú yóò kó yọ sí nìkan yóò máa kà yóò máa kà yóò máa kà lákàtúntà. àwọn ọlọ́ba pé wáyé ní kúlẹ̀ ọmọ ẹ̀fẹ́ tó ìlú nàgbà àlẹ́bí jọmọ́ àmàlà wà á dáadáa يحسب أن ماله أخلده كلا لا يتسنى في الحكمة الله ní èké kó máa bá gbogbo ẹni tí máa ń búni sọ̀rọ̀ ẹni lẹ́yìn láì dáa búni lójú ẹni ọlọ́wọ́ sọ pé àlẹ́bí jọmọ́ àmàlà wà á dáadáa ẹni oṣù kó kàn kówó jọ ó ń kówó jọ ó ń kà ó ń kówó jọ ó ń kà ẹ àgbàbọ anamá làbó àkùlàdà ó ń lérò kówó tó ń kó jọ tó ń kà ẹ owó kìíní kìíní ka mílíọ̀n kìíní kìíní ka bílíọ̀n owó yẹn yóò mọ̀ bẹ̀rẹ̀ lọ́dún yìí àbówó yẹn yóò ti kó ń mọ bẹ̀rẹ̀ béèrè ọlọ́run sọ̀rọ̀ ibẹ̀ làyé ìgbà bá ń lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ ọmọ ọlọ́run ní inú náà látọ̀ yìí ìṣèkìlá fẹ́ mi gbélé oná ẹ̀mí ní owó ẹ bó bá ti pọ̀ sí olùbùkátà ẹ̀ṣẹ̀ pẹ̀ bùkátà tá ń sọ àwọn tó yẹ kó náwó fún bá ṣe pọ̀ sí náà ní ojúṣe rẹ ló ṣe sọlọ́wọ́n bá ti pa àjọ àmọ̀ sọlọ́ náà sọ́nà tẹ̀lé اتبع عاقب القرب حقه والمسلمين والمسلمين ذاك خير للذين يؤمنون وجه الله وأولئك هم المفلحون وأولئك هم المفلحون قال سبحانه وتعالى وما أتيتم من زكاة وما أتيتم من ربا في أموال الناس فلا يرجع إلا الله وما أتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المدهرون الله سبحانه وتعالى èyí tí ẹ bá fún àwọn ìmúrídà ìmúrídà ní àlékún ìyẹ́pọ̀ bí àwọn wá nínú nítorí pé ẹgbẹ́ tó lékún níbi owó àwọn ọ̀pọ̀lọpọ̀ ní ìjọba kò lè lékún lọ́dọ̀ náà lọ́rọ̀ تريدون وجه الله تأمون إلى ربك فأولئك هم المنعمون àwọn tí owó lágbára tí wọ́n pọ̀ níwájú ọlọ́mọba tó ká ní wọn ààlá ẹlòmíì yóò ṣe máa multiply owó ẹ̀ lówó àgbà yóò ṣe máa multiply owó ẹ̀ lówó àgbà tó bá fún yàn kan ní um ní ẹni tó fún nǹkan ẹ ó ń expect nǹkan lọ́dọ̀ ẹ̀ náà ó ń expect nǹkan lọ́dọ̀ ẹ̀ ní okun nìkan àwọn olóṣèlú nìkan bí ìta àwọn obìnrin máa ń ṣe láàrin ara wọn bí yàn a yóò wá fún nǹkan nǹkan tó ń fẹ́ òun tó jẹ́ tó ń bá ń ṣe nǹkan kó náà fún mi nìkan in fact ó expect mọ́ lọ́dọ̀ rẹ̀ tó tí ò bá ti ní fún un ní nǹkan yẹn padà ní kò ní fún tí ò bá ti ní fún un ní nǹkan yẹn padà ní kò ní fún eléyìí Islam ń bẹ Islam ń bẹ ọlọ́run bá tó sáwọn tó wà Muhammad sallallahu alaihi wasallam wàlá mọ́jọ́ ní tó ṣe tó yóò mọ̀ ṣeré fún mi kó wá pé pẹ̀lá ní ẹ̀kọ́ fẹ́ kí okùn ẹ̀yìn mọ́ ẹ̀ kí ló kí ń ṣe tọ́rẹ àánú kò ń ṣe ìtọ́rẹ àánú kò ní kó ṣe fún yẹn kó máa ẹ̀kpẹ́ẹ̀tì mọ́ ọ̀ lọ́dọ̀ ìtọ́rẹ àánú fẹ́ ṣùgbọ́n tó o bá ṣe tó o fún un nítorí pé kí ọlọ́run ọba ní kó o ṣe ìtọ́rẹ àánú ọlọ́run ọba ṣe lọ́rùn yẹn ẹ lórí fún ẹni yẹn ìwọ ló ń wá láàbá wájú ọlọ́run ọ̀gá ìwọ lówó ẹ̀ ń pọ̀ ìwọ lówó ẹ̀ ń pọ̀ ṣùgbọ́n inú òpó gbọ́n ṣe kẹ́ni tó lóun máa fún òun lẹ́ni tí a púpọ̀ gbà lọ́dọ̀ ẹ̀ ìyẹn owó kò sówó lọ sí tó kàn wájú ọlọ́run ọ̀gá so ẹlòmíràn ò lè kówó kalẹ̀ ní àti tó bá ti di pé kí owó ti jáde bẹ́ẹ̀. ṣùgbọ́n bọ̀ ìjẹ́ni tó ṣe pé yóò máa ṣe fáwọn èèyàn àgbà kẹ̀kẹ́ lọ́dọ̀ ẹni ta ṣe fún ọ̀dọ̀ ọlọ́run ọba láti wọn ládá yóò ló dá ṣùgbọ́n kó mọ wá nǹkan lọ́dọ̀ ẹni tó ṣe nǹkan fún yẹn ìyẹn ò bá wọ́n ṣe ti jẹ́ kó ló jẹ́ pé àwọn afáàmọ̀ kékeré kan ní àbíyá òun náà ní sáà mọ̀ sí gift téèyàn bá fún ó lè kọ́ àpò ìgbókẹ́ yẹn tó kàn ní fẹ́ o annabi wa muhammad sallallahu alaihi encourage la hada sahab ema exchange gift ema ni tiara then oni tó ń pè ní sọdákọ sọdákọ òní pé o ṣe fún ẹni ó wà ní wá orí wọn ò wá kẹ̀kẹ́ lọ́dọ̀ ní tó ṣe ò wá kẹ̀kẹ́ lọ́dọ̀ ènìyàn tẹ́lẹ̀ ni wọ́n pè ní kí ni bọ́bá kan sọ́dọ̀ wọn subhanahu wa ta'ala bí ká mọ̀ pé èyí tí a bá fún wa sẹ́ni tó ń wá dáadáa lọ́dọ̀ táwọn wá fún náà rẹ̀ fìpùkéètì ẹ̀ fún wa eléyìí sọ ṣùgbọ́n tí ó bá mọ̀ inṣàlá a kò máa tẹ̀síwájú lórí ààyè báwọn ààyè tí a kà yìí pẹ̀lú àlàyé ṣe abdulhanan tó jẹ́ sẹ́ni fáhàdé rahmanullah ta'ala abdullahi wa subhanahu wa ta'ala yìí kábàrà wa sọ̀rọ̀ iná kọlọ́ba kúlé kúlé sọ̀rọ̀ kọ́wa ó fi ẹ̀kẹ́ kọ̀ọ̀kan wa ní ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته